فإن خير الحديث كتاب الله وخير الهادي هادي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف أولوبة أشي الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ alátinú tíra kitabu tawhid èyí tí a máa gbéyàwó ní àárọ̀ yìí òun náà ni báàbù máa jẹ́ àfi himayat mustapha sallallahu alayhi wa sallam himat tawhid wa saddihi turuqa shirk ọ̀rọ̀ lórí bí anábíwá muhammad sallallahu alayhi wa sallam bó ṣíma tawhid ọgbà ìmọ̀ ọlọ́run lọ́kan wasadihi torúkọ shirik bákan náà bí anábíwá muhammad sallallahu alaihi wa sallam bó ṣe máa ń dí àwọn ọ̀nà tí ẹbọ lè fi wọnú gbèsè ayé mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ tẹ́lẹ̀ muhammad sallallahu alaihi wa ìṣe rẹ̀ ni wípé kò ń fi àwọn sàábé lẹ̀ pé kí wọ́n sọ nǹkan kan nínú àwọn nǹkan tó ṣe yí pé yóò mú ìdínkù bá ìmọ̀ ọlọ́run lọ́kàn wọn gẹ́gẹ́ jẹ́ pé a mọ̀ wípé àwọn sàábé náà wọ́n ń ṣe màláíkà àwọn náà bẹ́ẹ̀ láti ibì kan ni ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ ẹlẹ́bọ́nú wọn ṣíwájú kó tó di pé wọ́n gba islam islam tó bẹ̀rẹ̀ látòrí ìyàwó anábì wa muhammad sallallahu alayhi wa sallam tí a mọ̀ sí khadija tèdèrè ọmọ tí ó ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí a mọ̀ sí ali ọmọ abu talib tèdèrè ọ̀rẹ́ rẹ̀ abubakar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ díẹ̀díẹ̀ ni wọ́n ń gbà gbogbo wọn inú ẹbọ ni wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn àwọn díẹ̀ nínú wọn ṣùgbọ́n àwọn nǹkan ẹbọ yìí anábíwá muhammad sallallahu alaihi wa sallam a máa pàkíyèsí wọn sí eléyìí ẹbọ ni eléyìí ẹbọ ni eléyìí ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ni wọ́n dẹ̀ ń júulẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ń júulẹ̀ bánábí ṣe ń pàkíyèsí wọn. wàtàlá fi sọ yìí pé wàsábì kúnà minel muhajirin wal ansor wàlẹ́dínà tabaun bí sani rọ́dí aláwọ̀ àn wọ́rọ́dú àn ọlọ́run ni àwọn tí wọ́n ṣe yí jira láti maka wá sí madina àtàwọn tí wọ́n tẹ́wọ́ gbà wọ́n tí wọ́n jẹ́ aráàlú madina àti gbogbo àwọn tán bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ọlọ́ni rọ́bì aláhu anhum wọ́rọ́dù anhu ọlọ́wọ́n ọba yọnu sí wọn àwọn náà dẹ̀ yọnu sí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala wà á dẹ́lẹ̀m jẹ̀nẹ́tì tẹ̀jìrì tàhtà àlànhàr ọlọ́wọ́n ọba rẹ̀ palẹ́sì kalẹ̀ fún wọn aljanna tó ṣe pé akérèmọdù ń sàn ní abẹ́rẹ́ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam lára àwọn ẹ̀kọ́ rẹ̀ yìí òun náà nìyí tí àfa àtúnwá sí ààyè yìí tó fún ní táìtù wípé báàbù máa já àfi himayatil mustapha ọ̀rọ̀ lórí bí almustapha anabiwa muhammad sallallahu alaihi wa sallam bí ó ṣe ń dáàbò bo ọgbà ìmọ̀lọ́hún lọ́kan àti bí ó ṣe ń blọ́ọ̀kì gbogbo ọ̀nà tí ó lè fẹ́ lè lọ sí ẹbọ torí pé iṣẹ́ tí anabiwa jẹ́ náà nìyẹn òun náà ni wípé kó wá sọ fún àwọn èèyàn ìpè kan sin ọlọ́run ọba nìkan kan jìnnà sí ẹbọ ṣíṣe gbogbo ohun tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba kan fún kan mọ̀ fún ẹlòmíì. ana abdullahi bin sakhir ana abdullahi bin sakhir kọ́l intolactu fi wafdi bani amir ila rasulillah sallallahu alayhi wa sallam arákùnrin tí a mọ̀ sí abdullahi ọmọ sakhir ó ní intolactu fi wafdin bani amir ila rasulillah sallallahu alaihi wa sallam àwọn delegation àwọn ìdílé amir ó lémi náà pẹ̀lú wọn lọ́sọ́dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam. sallam ńgbà tá a gba islam ńgbà tá a wá débẹ̀ a wà pẹ̀lú muhammad sallallahu alaihi wasallam. sallam fọkúnnà àwọn èèyàn ká bẹ̀rẹ̀ sí wa antasa yiduna ìwọ ni olórí wa ìwọ ni ọ̀gá wa fọkàl anabi sallallahu sallam ó ní asayidula ọlọ́run ọba ni ọ̀gá asayidu allah ọlọ́run ọba gangan ni ọ̀gá tabaraka wa ta'ala ọlọ́run ọba ó gbọ̀ngbọ́n bẹ́ẹ̀ ma kànga kànga kúrò ní gbogbo òdìkú kólnà sábẹ́ yìí ó ní àwọn wo dákẹ́ àbá tún continue wà afdọ́lù náà fadlan àníwọ̀ ló lọ́lá jù láàrin wa kò sẹ́ni tọ́lá rẹ̀ tó ti ẹnu gbogbo wa wà avọ́m náà tọ́lan ìwọ ló fi tóbi jùlọ lọ́rọ̀ nu wa kò sẹ́ni tọ́rọ̀ rẹ̀ tó ti tiẹ̀ fakọ́l anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó ṣe pé tó bá ti rí nǹkan tó fẹ́ tako ìmọ̀ lọ́kan àbó kó àìdínkù bá ìmọ̀ lọ́kan yóò kọ̀rẹ́kì ẹ̀ lẹ́sẹkẹsẹ ni anabi sọlọ asalmuwani kúlù bí kawulikum àwòbáàdì kawulikum wàlà yẹtẹjìrìyàn nàkùmù ṣèitọ́n ntẹ́ ẹ bá ní sọ ni ẹ sọ ẹ mọ́ jẹ́ kí ṣèitọ́n lò yín náà kí la fẹ́ ló ń bi eléyìí ò ní pé anabi muhammad sọlọ asalam sayid ni olórí ni ọ̀gá ni òun ló lóore jùlọ ló lọ́lá jùlọ nu gbogbo ọmọ anabi adama anabi sọlá asalamu sọjọ kan ó ní ana sayidu wàlá di adam emi mo jẹ́ ọ̀gá àwọn ọmọ anabi adam wala fakhr anabi ni kò ń ṣe mo ń ṣe fáàrí anabi tó sọ yẹn òun náà lórí àwọn èèyàn tí wọ́n wá tí wọ́n ní antẹsẹ̀ yídùnà ìwọ ni olórí wa ìwọ lọ́gá wa anta abduluna ìwọ ni òfin lọ́lájú láàrin wa anta na ìwọ ló fi tóbi jùlọ faulan ní ọ̀rọ̀ anabi sallallahu alaihi wa sallam ó kọ̀rẹ́kì wọn ipe kama sọ bẹ́ẹ̀ mọ̀ náà àwọn afáàwò ntán sọ ntán sọ kò sí ní tó torí pé fáàkì ni ntán sọ ṣùgbọ́n anabiwa muhammad sallallahu alaihi wa sallam tètè dá wọn níbi tí wọ́n sọ torí kó wọ́n bá lídìí wọn lọ síbi nǹkan mi èyí tẹ́ ti bẹ̀rẹ̀ yìí anta àdọ́mùná anta àfdọ́lùná anta seyiduna, tábìlẹ̀ sí ṣogbo ẹ̀ wọ́n sì padà lọ sọ nǹkan tí ó yẹ kan sọ. anábìwá muhammad sallallahu alaihi wa sallam wá tètè wá búlọ́ọ̀kù wọn eléyìí ni tí àwọn afáà máa pè ní sádù zarai àwọn nǹkan tó bá lè lídì lọ sí ibi ẹbọ àbí tó lè lídì lọ sí ibi ẹṣẹ islam á búlọ́ọ̀kù ẹ̀ òun ló fà á tó fi jẹ́ pé ara àwọn nǹkan míì tí islam ṣe léwọ̀ nítorí àwọn nǹkan tí ó lídì sí islam a ní kóbìnrin múra dáadáa kó mọ̀ ṣe ó rẹ̀ lẹ̀ torí kíni táwọn ojú bá ń rí àtàrà rẹ̀ ó lè jẹ́ kọ́kọ́ mi ti zìnà ó lè lídìí wọn lọ síbi nǹkan tí ó dáa olùfà tó jẹ́ pé anábẹ́wà muhammad sallallahu alayhi wa sallam ó ní nalmara ìzà àkàràjà ti ṣẹ́ṣẹ́ráfà ṣọ́ìtàn tóbìnrin bá jáde ṣọ́ìtàn yóò mọ nàgà fún ni tí ó mọ dojú àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní obìnrin òwò ni tó bá jáde istashrafa ashaitan wa aqrabu ma yakunu aw ma takunu almar'atu min rahmati rabbiha wa hiya fi qa'i baytiha ìgbà tóbìnrin tó súnmọ́ ìkí ọlọ́wọ́n bá jùlọ nígbà tó ń bẹnu yàrá ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà obìnrin mi yóò ṣe gbogbo gbáyà rẹ̀ lẹ̀ gbogbo itan rẹ̀ gbogbo ẹsẹ̀ rẹ̀ gbogbo ọrùn rẹ̀ ọkùnrin tó bá wá rí àti eléyìí àtara eléyìí ni ó fi kó sínú zina ṣíṣe islam wa blọọkì obìnrin ẹ múra dáadáa eléyìí wọn ń pè sádùn dẹríà ní tí ó lìdí sí aburú islam wa blọọkì zina ṣíṣe ọlọ́wọ́ bá ṣe léwọ̀ ìwọ́ tó mọ̀ parẹ́ ń bẹ lọ́nà ìwọ́ tó mọ̀ wípé ara ò lè gbé islam wa blọọkì irú àwọn nǹkan bẹ́ẹ̀ lọ fẹ́ yàwó má fi ìtìjú kárùn ju pé kó máa lọ ṣe zina fẹ́yàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tó ṣe pé islam máa blọ́ọ̀kì fún wa irú ẹ̀ náà ni tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó ṣe ń gba tó rí páàrin bẹ̀rẹ̀ sí yíyún wọ́n sọ àwọn nǹkan tó da nǹkan sọ ò tí ì takẹ̀sẹ̀ ṣùgbọ́n náà tètè blọ́ọ̀kì wọn ó ní ẹ̀sọ̀ ń tẹ́ ẹ fẹ́ sọ wàlá yẹtẹ́dìrì yẹn nẹ́kùmù ṣètọ́n ẹ má jẹ́ kí ṣètọ́n lò yín gẹ́gẹ́ bí àtẹ̀gùn. láti débi nǹkan aburú torí kí ni àwọn èèyàn ti sọrú ẹ níjọ kan tí arábìnrin kan oníníjọ tí òun ṣe tí wọn sìn lọ ilé ọkọ anabiwa muhammad sallallahu alaihi wa sallam wá sí ilé àwọn onígbà tó wọlé orin àwọn ọmọ kéékèèké tí wọn ń kọrin àwọn àni wàfíìnà nàbí yón wọn ti ń kọrin bọ wọn ń kọ bọ. gbàtán dé àyè kan bá ní wọ̀fí nànà bí ó ń bẹ láàrin wa ànábì ìyá àlámù máa fi gádìn ànábì tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ẹsẹ̀kẹsẹ̀ ànábì sọlá asálàm sọ fún wọn pé obìnrin tó ń kọ́nu ọ ní dàrí àdà rí arábìnrin ìfìlẹ̀ tó ń sọlẹ̀ wọ̀kúlì nílẹ̀ rí kún ti èyí tó ń kọ bọ̀ tẹ́lẹ̀ mọ́ ọkọ̀ yìí ṣùgbọ́n eléyìí ìsọkúsọ ni torí pé kí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní kú láyà alámúmọ̀n fi sàmáwá ti wà áwùdó lọ́ọ́ ìbá ìlàlá anábì sọ fún wọn ipe àwọn tó ń bẹ ń sánmà àtàwọn tó ń bẹ ń lẹ̀ kò sẹ́ni tó mọ kọ̀kọ̀ àyàfi ọlọ́wọ́n ọba allah èèyàn kan wo pọ́n fẹ́ yin anábì muhammad sallallahu alaihi wa sallam ó ní anábì mọ́n tí ó ṣẹlẹ̀ lọ́la ìfẹ́ náà ló mú sọ̀sọ́kúsọ anábì ó àpúvù ẹ̀ kó máa smile kó máa rẹ́rìn kó ní àwọn ah, ọmọ yìí ẹsẹ̀kẹsẹ̀ ló gbá dànù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àpèjúwe àpèjúwe mi náà tún ní wọn anasin látọ̀dọ̀ anas rọ̀díọ̀láwọ̀ anhu ananasan kọlu ya rasulallah àwọn kan náà wá wọn ní yóò jíṣẹ́ ọlọ́wọ́ wa ya khairana ìrẹ́ni tó fi dájú láàrin wa wabna khairina ìwọ ọmọ ẹni tó fi dájú láàrin wa wọ́sẹ̀ yídàna ìwọ ọ̀gá wa sayidina ìwọ ọmọ ọ̀gá wa anabi sallallahu alaihi wa sallam ya ayu anas ẹ̀yin èèyàn kúlù bíkàwílikum ẹ̀sọ̀ ntẹ̀ fẹ́ sọ wàlà yastahwiyannakum shaitan ẹ má jẹ́ kí shaitan kó lò yín ana muhammadun abdullahi wa rasulu èmi ni muhammad ọmọ abdullahi èmi muhammad ẹrú ọlọ́run ọba èmi muhammad òjíṣẹ́ ọlọ́run ما أحب أن ترفعوني فوق منزلة التي أنزلني الله عز وجل mi fẹ́ kẹ́ gbé mi kọjá àpò tí ọlọ́run ọba gbé mi sí. nam tábàwọ̀ àwọn nǹkan tán sọ yìí ọmọ ẹni wọ ni ẹni tó dáa jù lọ́nu wa ìwọ ni ọ̀gá wa eléyìí kò tí ì sí nǹkan tó burú bẹ́ẹ̀. ṣùgbọ́n anábì sọ̀lá sọ́lám ó wo pé má ṣe ń tó lọ yẹn ó súnmọ́ kan padà tó débi nǹkan tó ṣe yí pé yóò jẹ́ nǹkan tí ó bí ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú lára àwọn nǹkan tá a ti bára sọ tẹ́lẹ̀ òun lẹni tó sọ wípé masha allah wa shit tó bá ń bẹ nínú èròǹgbà ọlọ́run ọba àti èròǹgbà rẹ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní wáyé àkṣu ẹ àjàcálta ní ilá ìní dán ṣé ó sọ mí dorogun ọlọ́run ọba ni ó sọ mí di akẹgbẹ́ ọlọ́run ọba kúlùmọ̀ ṣá allah wàhdà sọ pé tó bá ń bẹ́ẹ̀ nínú èròǹgbọ ọlọ́run ọba nìkan irú àwọn àpèjúwe yìí ó pọ̀ dáadáa àwọn nǹkan kéékèèké yìí anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó kọ́ fún àwọn sahaba ridwanullah alayhim wọn ló fọdún jẹ́ pé ẹni tí ò bá mọ gbogbo àwọn nǹkan báyìí kò sí nǹkan tí ò lè sọ ń pa anabiwa muhammad sallallahu alaihi wa sallam alóhùn yìí ni oníyàn kan nu wọn oyin anabi muhammad sallallahu alaihi wa sallam onífa inna min judika dunya wa darrataha ó ní rí ànábì láàárọ̀ rẹ tó fi ta wá òun náà láyé tá n bẹ nú ẹ yìí wàdọ́rà tàhá àti àlìkìyàmà gan láàárọ̀ rẹ tí rí ànábì fi ta wá ni wàmín olùmíkà lára ìmọ̀ tí ní òní ilmà lọ́wọ́sẹ̀ wàlkọ́lá ìmọ̀ allahul mahfuz tí ọlọ́run wa subhanahu wa ta'ala ní gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ àti gbogbo nǹkan tó ti ń bẹ àti nǹkan tí ó mọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń bẹ ní àkọọ́lẹ̀ ó wá ní lára ìmọ̀ tí ànábì ní òun ni ìmọ̀lá ìmọ̀àfóòdì ó túmọ̀ sí pé ìmọ̀ ànábì gan tó ju ìmọ̀lá ìmọ̀àfóòdì lọ náà eléyìí kí ni nǹkan tó ṣẹ́kù fún ọlọ́run ọba nígbà tó bá yẹ pé lára ìmọ̀ ànábì òun ni ìmọ̀lá ìmọ̀àfóòdì oyin ànábì ni ẹni tó yẹ compose poem yìí fúnra rẹ nínú the same náà ló ti sọ ó ní dáhàmà dàhàtìwò nàṣọ́ra fi nàbí yéhìm ìtàwọn ọ̀nà sọ́ra tán fi pe ànábì wọn ìwọ ọmọ pé o kíná pé wọ́n pè lọ́lọ́run wọ́n pè lọ́mọ ọlọ́run ó ní ìwọ ọmọ pa ànábì lọ́lọ́run wọ́n pè lọ́mọ ọlọ́run ṣùgbọ́n wàhùn bìmọ̀ṣí tàmádhán fi ìwà tẹ̀kí lẹ́yìn eléyìí ní tó bá wù ẹ́ kó fi ròyìn ànábì sọ́lá àṣàlá òun á fẹ́ bẹ̀rẹ̀ sí ní ròyìn ànábì sọ́lá àṣàlá pẹ̀lú tó wù òun ló bá sọ yí pé kíni lára ìmọ̀ èrè ànábì òun náà ni malawil mahfud lára ọrẹ ànábì òun náà ni ayé àti alkiyama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn ìsọkúsọ tí a fa ìsọ tíra yìí tíra tó gbajúmọ̀ láwùjọ wọn bẹ̀ táwọn èèyàn lè má kà láwọn lè kí ó káàkiri wọn a máa pè ní alburda títí albusiri eléyìí jẹ́ nǹkan tó gbajúmọ̀ gan ṣùgbọ́n ìsọkúsọ àwọn ẹ̀yìn kẹ́yìn ló ń bẹnu ẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam torí àwọn èèyàn tí wọ́n ń sọ yìí pé à yìí dùn tó ń sọ yìí pé ya khairana yabna khairina tó ń sọ léyìí tó ń takò pé kàn mọ́ sọ torí pé ó mọ̀ wípé ó máa lídìí wọn síbi ìsọkúsọ mi tí ó gbà ṣòwò ni a wá gba àwọn nǹkan kí nǹkan tó ṣe pé wọ́n fi ń lọ tó ṣe pé ó jẹ́ ìròyìn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala anabiwa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run pa aláṣẹ ìpè wàlàkùntù alamul ghaib tó bá ṣe pé mo mọ kọ̀kọ̀ ni lastexar tumin al ghaib oore mi ò bá ti pọ̀ jù báyìí lọ wà máa má sànìyàn sùúrù aburúkun ò bá ti ṣẹlẹ̀ sí mi sọ̀nàbí sọ̀lá àṣàlà òun náà ráwọn àdánwò títí ẹ̀ àdánwò ń bá bó ṣe ń bọ́ mi ènìyàn ẹ̀fà títí ẹ̀ gan lè wọ́ọ̀sì ní àwọn àdánwò tí ó bá lára àdánwò tó bá ti gbogbo wa náà mọ́ àwọn ọmọ rẹ̀ méjèèjì ní kò sí ì tó ṣe wípé ó ṣíwájú tá ànábì sọ̀lá àṣàlà ṣíwájú kú lẹ́yìn fátímà nìkan ojú ayé àná muhammad sallallahu alaihi wa sallam ní gbogbo wọn kú àdáwò kan nu èèkó wa aróyìn ànábi sallallahu alaihi wa sallam yóò gbé ìròyìn ọlọ́run ọba fún òun ló fà tó jẹ́ pé ànábi wa muhammad sallallahu alaihi wa sallam ó kó àwọn sàábé ní ẹ̀kọ́ àwọn sàábé náà dẹ̀ gbẹ ẹ̀kọ́ yìí wọ́n dẹ̀ fi bá a lò àwọn náà wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú pọ́fẹ́ máa ṣàwọn aṣojú kọ̀ọ̀kan ṣùgbọ́n ànábi ń correct wọn rárá ẹ̀ má ṣe lé ẹ̀ má ṣe lé ẹ̀ má ṣe lé òun ló fà á tó fi jẹ́ pé ẹ̀sìn gidi ẹ̀sìn islam tó jẹ́ ẹ̀sìn tó yanjú ẹni tó bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yóò mọ nǹkan tó yẹ kó ṣe ṣùgbọ́n ẹni tí yóò kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn yóò kàn máa ṣe gbogbo ẹ̀ báṣubàṣu yóò dẹ̀ máa gbé àwọn ẹ̀yìn tí ò yẹ kó gbé fún anabi muhammad sallallahu alayhi wa sallam yóò máa gbé fún wọn bí ihu yìí tó ṣe pé àwọn nasọ́ra tí wọ́n gbé fún anabi isa alayhi salatu salam anabi sallallahu alayhi wa sallam sọ fún àwọn sábẹ́ rẹ̀ onílàtútù ni ẹ má yìn mí láyìn ìboro kàmá àtàràtì nasọ́ra bìnà mariam bí àwọn nasọ́ra bí wọ́n ṣe ń yọmọ mariam láyìn boro ìnáma na abdul tẹ́rù lèmi o fọkúlù abdullahi wa rasulu tẹ́ ẹ bá fẹ́ yìn mí parí ẹni ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run anabi sọlọlọ sọlọm ló ń correct àwọn sáadé fún eléyìí sọlọmi wá wò pé ah kápá anabi ní ẹrú ọlọ́run ah ànábì ipò rẹ̀ ju pé ká pe lẹ́rú lọ àmọ́ iye àyànú àkọ́ ọlọ́wọ́ bá ti pe ànábì ní ẹrú rẹ̀ kákan pé ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá nìkan ah, eléyìí ànábì ju yẹn lọ kó wá ló fẹ́ pé ó lè ní alayé lọ́rùn muhammad ẹni tọ́lọ́wọ́ bá torí ẹ̀ dáyé tó torí ẹ̀ dálkìámà yóò wá mú gbogbo àwọn òròyìn tí ó bá mú yóò rán fi ròyìn ànábì muhammad sallallahu alaihi wa sallam torí pé kí eléyìí ó jẹ́ nǹkan burúkú anabi isa alayhisalatu wasalam tí àwọn èèyàn tí wọ́n pè lọ́mọ ọlọ́run àbí wọ́n pè ní ọlọ́run aya tí a ti kà fún wa láàmúyé gbanú alukur'an ni ìpè ọlọ́run ọba subhana wa ta'ala oníwà ìsìkọ́lá láwù ya isa bin mariam ọlọ́run ní wo máa béèrè lọ́wọ́ isa ọmọ mariam péré isa ọmọ mariam a anta kultali náà sì tẹ̀kìdóni wa ummiya ilahayi ṣé wọ́n ló sọ fún àwọn èèyàn pé ẹ mú èmi àti ìyá mi ní nǹkan méjì tẹ́ ẹ máa jọ́sìn fún tẹ́ ẹ máa ké pé mìndúnilá àtọ̀ fún ọlọ́wọ́ bá subhana wa ta'ala anabi isa alayhisalatu wasalam ọlọ́run ní kọ́ọ́l yóò máa sọ yìí pé subhanaka mímọ́ rí ọlọ́wọ́ bá máa lí an akúnà máa lè sàrí ibi haq ìtí ò kì ṣe tọ́ mi bó máa ṣe wá sọ. So, nkuntu kultuhu fakọdọ alimta tó wá ṣe pé ní tí mo sọ fún wọn ni ìrìn ọlọ́wọ́ bá mọ̀ tá àlàmù máa fi nafsi wọlé àlàmù máa fi nafsi n tó ń bẹ nú ọkàn mi tí ì tí ì sọ jáde ó mọ̀ èmi ò mọ̀ n tó ń bẹ nú rẹ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìwọ náà dẹ̀ ni ọba tó ṣe pé kí ni alamul hoyo wọlọba tó mọ kọ̀kọ́ tó ṣe pé gbogbo n tó pamọ́ ó kílẹ̀ sí rí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala máa kultu lahum ilẹ̀ ma amẹ́rẹ̀tẹ́ni ibi ṣi àní mi ò sọ fún wọn dun tí ọlọ́run bá pa mí láṣẹ lọ nípa pé kí ni àní ìbúdúlọ́ rọ́bì ọ̀rọ̀ bákò ìpè ẹ̀sìn ọlọ́run ọba ọba tó dá mi tó dẹ́ ẹ̀yìn náà. anabi isa alayhi salatu wa salam ó ní okunto alayhim shahidan ma dumtu ìgbà tí mò ń bẹ láàrin wọn tẹ́mi sọ fún wọn lélẹ́yìí o falamma tawafaitani kunta antarọ̀kìba alayhim ìgbà tó mú mi sọ́dọ̀ ìwọ ọlọ́run ọba ló mọ̀ ń tán ṣe kí la fẹ́ lomi eléyìí ó ní pé anabi isa alayhisalatu wasalam ó disosiéètì ààrẹ pátápátá kúrò níbi tí àwọn èèyàn fi ń tì sí èpè ọlọ́run ni àbí ọmọ ọlọ́run ni àbí nǹkan tí wọ́n mọ képe ni tí wọ́n mọ jẹ́jẹ́ fún ṣùgbọ́n kí ló tì wọ́n lọ síbẹ̀ àṣejù níbi ìròyìn náà ni wọ́n ló jẹ́ pé gbogbo àfáà tó bá ń gba gbogbo irú rẹ̀ aburú tó ń ṣe aburú ńlá ló ń ṣe fún rẹ ló dẹ̀ ṣe fún àwọn èèyàn tó ṣe pé wọ́n ń fi wá àwọn nǹkan báyìí ròyìn ẹ̀. nam nídàkejì islam ó fẹ́ kó ṣe pé ká ṣe àpọ́nlé àwọn ànábì ọlọ́run ọba ká ṣe àpọ́nlé àwọn ẹni ọlọ́run ọba ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí wípé ìṣe àpọ́nlé wọn eléyìí ni a fi máa mú àwọn ìròyìn tí òun ṣe ti tiwọn ká máa fi tì sí wọn lára at the same time ká sọ pé a fẹ́ fi ìròyìn tí òun ṣe ti tiwọn tì sí wọn lára yóò máa mú wa mọ yẹpẹrẹ wọn. arákùnrin kan anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó pín àwọn nǹkan tí ó jẹ́ nǹkan bíi zaka ó pín fáwọn èèyàn arákùnrin yìí wà dáhùn ó ní haadhi qismatun ma urida biha wajhullah ìtọ́ ànábi pín yìí eléyìí kò pín lẹ́ni tó fi ń wojú rí ọlọ́wọ́n ọba ibi tí àwọn kan ti fẹ́ ṣe àṣejù làwọn èèyàn kan làwọn wò pé àwọn ò fẹ́ ṣàṣejù ń ta wọn ṣùgbọ́n táwọn ó ṣe ni àṣetó èyí tó ṣe wípé yóò jẹ́ kí àwọn ọmọ tírìtì anamisọ́lá sọ́nìgbà tó ṣe pé àwọn tírìtì ẹgbẹ́ àwọn ẹ̀bẹ̀ ń táwọn kan lè sọ̀rọ̀ sí jáòjáò ìgbà tó sọ gbólóhùn yìí arákùnrin kan gbọ́ arákùnrin yìí ó sọ ilẹ̀ sọ́dọ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní báyìí báyìí báyìí máa ní dágbájá sọ ó ní anabi muhammad sallallahu alaihi wa sallam olóbínú débi pé òun rí ìbínú ní ojú rẹ̀ látara kó ojú anabi sallallahu alaihi wa sallam change ó ní lẹ́yìn eléyìí anabi muhammad sallallahu alaihi wa sallam wá wò pé wẹ́ẹ́ wàlàkọ̀d údìyà musa akfẹ̀rẹ̀min hàdà wọ́n ti fi sùtá kan ànábì musa ju eléyìí lọ fasọ́bàr ó dẹ̀ ṣe sùúrù ànábì padà tún fún rẹ̀ ń sùúrù ṣùgbọ́n kọ́kọ́ bínú náà nígbà pé òun pín nǹkan tóun ò bá jó ní déédéé tọ́lọ́hún ò jó ní déédéé lọ́lọ́fẹ́ jó ní déédéé ṣùgbọ́n òmùgọ̀ tó sọ̀rọ̀ yẹn ní àwọn afá àpàràwọ̀ pé eléyìí lára àwọn olórí àwọn kàwáríjì ni zulkhu ìsira tẹ́míìmì òun ló sọ ọ̀rọ̀ yẹn ó wo kó sọ̀rọ̀ jàùjàù sanabi muhammad sallallahu alaihi wa sallam eléyìí àìṣe àpọ́nlé àwọn ànábì ọlọ́run ọba ni àbí àìṣe àpọ́nlé àwọn ẹni ọlọ́run ọba islam fẹ́ ká dínà sí eléyìí jàfà òun ni wọ́n máa pè é ní èdè lárúbáwá òun náà ni wo òmùgọ̀ ẹlòmí olóhùn lajú ni yóò fi máa sọ̀rọ̀ sí àwọn ànábì ọlọ́run ọba nísọkúsọ àbí kó pé àwọn àfáà náà ni ó máa sọ̀rọ̀ sí. Si àti rẹni tó ṣe wípé yóò sọ̀rọ̀ jàùjàù sáwọn àfáàní yóò wò pé torí pé kí ni òun ò ti ju anybody wàrà eléyìí wà ilẹ́kọ̀ọ́ ni bí islam bó ṣe lòdì sí pé ká mọ gbé àwọn àfa ká mọ pọ́n wọn ní pípọ́n tí ò da bẹ́ẹ̀ náà ni ó lòdì sí wípé ká yẹpẹrẹ wọn kúrò níbi tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó gbé wọn sí lọ eléyìí jẹ́ àwọn nǹkan tó ṣe wípé ó pàtàkì tí a gbọ́dọ̀ wò bó o la ṣe ń ṣe islam lòdì sí àṣejù ó dẹ̀ tún lòdì sí àìṣètò àti ìwà òmùgọ̀ sí àwọn ànábì ọlọ́wọ́n ọba ní àbí sí àwọn ẹni ọlọ́wọ́n ọba àti sọ fúnra wa rí ìkànnú àwọn lecturers tó ń sọ fáwọn èèyàn ó ń kọ̀m̀pìẹ̀ ànábì muhammad sallallahu alaihi wa sallam àti ànábì isa ó wá ń sọ̀rọ̀ ó ní politically jesus is a failure ó fẹ́ yin islam ni ó fẹ́ gbé anabi sallallahu alayhi wa sallam ó fẹ́ gbé ga mo á wò pé ìsọkúsọ òrè lẹ́yìn sọ yìí gbólóhùn tó sọ yìí gbólóhùn tó gbé ẹ kúrò ní islam ni kò ní anabi ọlọ́wọ́n ọba politically failure ni bọ́tò ń wo pé òun fẹ́ yin islam ni òun fẹ́ gbé anabi ga ni at the expense of anabi mi bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan báyìí lànà sọ̀lá sàlám takò ló fi jẹ́ pé ẹni tí ò kó ẹ̀kọ́ ìsìláàmù yóò mọ sọ̀sọ̀kúsọ yóò lẹ́rọ bóun ṣe nǹkan tó dání láti gbọ́dọ̀ gbọ́ gbogbo àárín iye ká jìnà sí gbogbo àwọn ìwà ìlẹ́kọ̀ọ́ tó ṣe pín yẹn lè mọ wù sí àwọn ànábì ọlọ́wọ́n ọba àti àṣejù téèyàn mọ̀ ṣe fún wọn náà ọlọ́wọ́n ọba ọlọ́run ní àwọn tán wá ń ké pè ẹ́ lójú wíńdò tán ní muhammad bọ́tà muhammad bọ́tà aksarum láyà àkìlù ọlọ́run yìí tó pọ̀ jù wọn kò ní làákàyè wàlàwù annahum sọ́bàrù hàtà tàkùrújà ilé ìmìlàkánà kàìràláhùn tán bá lè ṣe sùúrù tẹ́ jáde sí wọn ni eléyìí ò bá dáa fún wọn ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wọn ní làákàyè torí pé kí ni àwọn lárúbáwò kó wọn gbọ́ púpọ̀ ó ní àti ní ìmọ̀lélá ìlẹ́dìndà fún mi ní owó ọlọ́run tó ń bẹ lọ́wọ́ ẹ ó dẹ̀ mú àná sọ láàtọ́lá ó mú lọ́rùn báyìí tó fa àwọn èèyàn wò píbi pé káwọn kó bítì fún ànábíṣẹ́ àwọn pé ẹ fílẹ̀ òmùgọ́lé lẹ́yìn torí ẹ ká ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì ká mọ̀ ṣe àṣejù ń pa àwọn ànábí ọlọ́run ọba kádẹ̀ mọ́ ṣe àìṣètò àti ìwòmùgọ̀ sí wọn bákan náà àwọn tí wọ́n jẹ́ àfẹ́ ẹ̀sìn àgbọ̀rọ̀ ṣàṣejù ń pa wọn bó tilẹ̀ wù kán bàbàrà tó ń wájú wa àgbọ̀rọ̀ gbé wọn kọjá bí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé wọn sí at the same time ká má yẹpẹrẹ wọn pẹ̀lú pé a mọ̀ wo òmùgọ̀ sí wọn abẹ́lẹ́wọn ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa kó lè wà fún ní àgbọ̀yìn pa ẹ̀sìn rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك